إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى صلاة فوانبوى محمد صلى الله عليه وسلم ان شاء الله اتما تسواجو لوري ادان لكو ولاتنو سنن ابي داود اول كتاب السنة باب في الخلفاء حدثنا موسى بن اسماعيل قال حدثنا حماد بن سلمة خاء وحدثنا احمد بن سنان قال حدثنا يزيد بن هارون قال أخبرنا حماد بن سلمة عن عاصم عن أبي صالح عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم قال موسى فلعل الله وقال ابن سنان اطلع الله على آل بدر فقال اعملوا ما شئتم فقد غفرت لكم حديثي لا ترضى أبو هريرة رضي الله عنه ونيا نبوة محمد صلى الله عليه وسلم صيبي فلعل الله اطلع على أهل بدر فقال اعملوا ما شئتم فقد غفرت لكم ipe ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní òun ti ṣàforíjì fún àwọn ará bádùn àwọn tí wọ́n ja ogun bádùn pẹ̀lú anábọ́wà muhammad sallallahu alaihi wasallam ipe ìmọ̀lù ma shi'tum faqad ghafartu lakum kò sí tó léwu kẹ́ ṣe èmi ọlọ́run ọba ti ṣe àforíjì fún yín hadithi al-imam abu dawud alayhi rahmatullah wọ́n mú wá láti lè fi sọ̀rọ̀ nípa ọlá tó ń bẹ fún àwọn tí wọ́n ja ogun badru àwọn tí wọ́n ja ogun badru yìí nínú àwọn sàábí anábíwá muhammad sallallahu alayhi wa sallam òǹkà wọn nìkan tó lé ní 300 ní bọ́lùn tí a nábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ yìí bọ́lùn tí ó ṣẹlẹ̀ dàtí sànábì sallallahu alaihi wasallam sọ nígbà tí kanú àwọn sàábé tí orúkọ rẹ̀ ń jẹ́ Hatib ibn Abi Balta'a tí ó ṣe aṣìmáṣe kan òun ni anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam sọ gbólóhùn tí ó sọ yìí kí ni aṣìmáṣe náà inṣáàlá a sọ nípa ilé yìí bákanáà ogun badru a nípa ilé yìí aṣemáṣe tí arákùnrin yìí ṣe òun náà ni information àwọn mùsùlùmí tó ṣe wípé ó release àbí ká sọ wípé ó fi lẹ́tà rán arábìnrin kan sí àwọn kèfèrí tó ń bẹ ní ìgboro Mẹ́kà الإمام البخاري رحمه الله تعالى رد على عبيد الله بن أبي رافع قال سمعت عليا رضي الله عنه يقول مبتي علي رضي الله عنه تنصري بعثني رسول الله صلى الله عليه وسلم أنا والزبير والمقداد بن الأسود قال فانطلقوا hatta ta'tu rawdata kha ó ní ànábì sọ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta wípé ẹ máa lọ tẹ́ fi débi àbàtàkà fa inna biha za'inatan wa ma'aha kitabun fakhudhuhu minha obìnrin kan bẹ lórí rànkúmí obìnrin yìí lẹ́tà kan bẹ lọ́wọ́ rẹ̀ ẹgbà lọ́wọ́ ẹ̀ fantalakna tó ábìlínà àwòtà ábìlínà khailuna hatta intahayna ila rawda ó ní agbéra lórí ẹṣin wa títí tá fi dé àyè tí a sallallahu alaihi wasallam tó sọ yìí fàyílà náà bí zọ̀rínà àwárí obìnrin tó ń bẹ lórí rankumi fọ́kúnnà àkúrújì kìtàbù a sọ fún wípé lẹ́tà tó ń bẹ lọ́wọ́ rẹ mú jáde fọ́kọ́lá máa má iye min kìtàbù arábìnrin ni kò sí lẹ́tà kankan lọ́wọ́ mi fọ́kúnnà Ali radiyallahu anhu wa ní a wípé látòkòrìjìnnà kìtàbù àfira múlẹ́tà yẹn jáde àwòlá nulkìyànnà fìyàbà àbí kó ṣe pé kí ní ká jẹ sí òun fa akhrajat omi ní kọ́ sí ha nígbà tí arábìnrin tó gbọ́ tírẹ́tì tí wọ́n issue out fóun ó tọwọ́ bọ ibi irun rẹ̀ ó mú lẹ́tà yẹn jáde فأتينا به رسول الله صلى الله عليه وسلم أمولتا ينبع نبوة محمد صلى الله عليه وسلم فإذا فيه من حاتب بن أبي بلتع إلى أناس من المشركين من أهل مكة bàtàrà òtí wọ́n jálẹ́ta yìí ní tí wọ́n bá ń ọmọ àbúbaltára lọ sí ọ̀dọ̀ àwọn kanú àwọn olùṣẹbọ ní ìlú mẹ́ka kí ni tó wá sọ fún wọn yùkbírùn bí bá di amri rasulillahi sallallahu alaihi wasallam ó ń rí bí ní ọ̀rọ̀ anábi sallallahu alaihi wasallam sí wọn ipe anábi wa muhammad sallallahu alaihi wasallam ó ń bọ̀ wájú àwọn ológun فقال رسول الله صلى الله عليه وسلم يا حاطب ما هذا نبات وككني جدي أنا بني رحاتب وليش قال يا رسول الله حاتب في سبيل جشلابة لا تعجل علي أشو سيروك إلمي إني كنت مران ملصقا في قريش أينما ويتني كنشي لرا وقريش ولم أكن من أنفسها وكان من معك من المهاجرين بكنا من شيء أرى قريشني أوتي ودن بقلوري أنا محمد صلى الله عليه وسلم تشيجر التي مكة وفي مدينة لهم قرابات بمكة يحمون بها أهليهم وأموالهم àwọn ní àwọn mọ̀lẹ́bí mọ́kà tó ṣe pé tí gbogbo ẹ bá dàrú àwọn kèfèrí mọ́kà wọ́n lè wo ìjẹ́ mọ̀lẹ́bí tó ń bẹ láàrin àwọn láti lè fi dáàbòbò wọn láti lè fi dáàbòbò dúkìá wọn fàbọ́pù ìfàtàní dhalika minan nasab fihim an attakhidha indahum yadan yahmuna bi aqrabati èmi náà wá wò pé kí n ṣe nǹkan kan lẹ́ni tó ń dìstíìmù wọn wípé tí n bá ṣe tí mo ṣe ẹni wọ́n lè jẹni tí ó protect èmi náà tí wọ́n protect family mi tí wọ́n protect dúkìá mi wọ́n máa fa tó kó fún wọlá ti dáadáa ní tí mo ṣe yìí mi ṣe lẹ́ni tó ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run mi ṣe lẹ́ni tí olóhun òṣèṣì mọ́ wọ́n rídọ̀ bilkofr mi ṣe lẹ́ni tó yọnu sí ìṣekèfèrí ba'da islam lẹ́yìn tí mo ti jẹ́ mùsùlùmí faqala rasulullahi sallallahu alaihi wasallam laqad sadaqakum anabi sallallahu alaihi that is in tó jẹ́ òdodo níbi tó gbàlérò tó jẹ́ in tó dà láníyàn ó náà ni tó sọ fún yín kò pọ̀rọ̀ fún yín sáàmù pánàbọ̀wà Muhammad sallallahu alaihi wasallam òun náà lórí vil fún Ali àti àwọn yòókù rẹ̀ ikóbìnrin kan mú lẹ́ta kan lọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lórí vil eléyìí fún anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam anábìrẹ̀ ma kọ́ntẹ́ntì lẹ́ta yẹn based lórí revelation àníyàn tó fi ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala ti sọ fún anábúwa muhammad sallallahu alaihi wasallam ìgbà tó ń lóòdẹ̀ nàárẹ̀tì àníyàn tó torí ẹ̀ ṣe anábúwa muhammad sallallahu alaihi wasallam ó gbà pé bó ṣe rí náà ló sọ yẹn qala umar ya rasulallah ìgbà tí umar tó gbọ́ èyí tí Hatib ọmọ abúbalta tó ṣe lálàyé inú bí Umar ó ní dáa ní abúrúbù ọ̀nkọ́ adal munafik èrè anábi munafik lélẹ́yìí bó ní ó ṣe máa bẹ láàrin wa tí ó tún máa ṣerú nǹkan báyìí jẹ́ ń sórí rẹ̀ kalẹ̀ qala innahu qad shahida badran anábi ní fìílẹ̀ ẹni yìí ni ó ti participate nínú ogun badru وما يدريك لعل الله أن يكون قد اطلع على أهل بدر بون وشم في الله سبحانه وتعالى كتسوني وراء بدر إذ فقال اعملوا ما شئتم فقد غفرت لكم كسنت للشيء إن الله سبحانه وتعالى متشي أفرج فيه إليني التنقل tí Abu Dawud tó ọ̀rá mú ìparí rẹ̀ wá nínú Sunan Abi Dawud wípé ìtọ́lá fàlàlọ́lá tọ́lá àlàárí bọ́dún fọ́kọ́lá ìmọ̀lú ma ṣe tún fọ́kọ́dá fọ́tùlákùn so in tó fa sábà bí ọ̀rọ̀ anábíwa Muhammad sallallahu alaihi wasallam yìí ni a rí wípé nǹkan tí hátìbù ma bù bálta tó ṣe anábì ò sọ pé nǹkan tó ṣe ó correct ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà anábì muhammad sallallahu alaihi wasallam kan mọ̀ pé n tó sọ òdodo ni kò parọ́ fún yín n tó ní lẹ́mìí òun náà ni nǹkan tó ṣe wípé ó sọ fún yín so kéèsì ọ̀tọ̀ wá ní pé ṣó correct àbí ó correct n tó ṣe yẹn ṣe n tó bá mu ni àbí n tí ó bá mu. سلام الله سبحانه وتعالى وصفوا القرآن الكريم يا أيها الذين آمنوا ولن مقنوا لبقوا لا تتخذوا عدوي وعدوكم أولياء ọ̀táàmì bákaná ọ̀táàyí tó ṣàwọn kèfèrí ẹmọ́ mú wọn ní ọ̀rẹ́ ayò tulkuna ilayhim bil mawaddati tẹ́ẹ̀mà fi ìfẹ́ àsìn min al-haq bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe kèfèrí pẹ̀lú òdodo tó wá bá yín yukhrijuna ar-rasula wa iyyakum an tu'minu billahi rabbikum àwọn kèfèrí wọ́n lẹ́yìn àti òjíṣẹ́ muhammad sallallahu alaihi wasallam wọ́n lẹ́yìn kúrò núùlù yín tó ń ṣe makka bákanáà nítorí pékíní nítorí wípé ẹgbọ́lọ́wọ́ ọba gbọ́ eléyìí ó jẹ́ ká mọ̀ pé nǹkan tí hátìbọ̀ máa bò bálta tó ṣe ètò rọ́ǹdì ni sanabuwa muhammad sallallahu alaihi wa sallam acknowledge pé n tó ṣe rọ́ǹdì ìyẹn ló fà tó jẹ́ pé ìgbà tí umaru ní dáhàní adrib onqa adal anabi sallallahu alaihi wa sallam kò sọ wípé ẹ̀ṣẹ̀ yẹn ò tó pípa Ànábì náà acknowledge pé ẹ̀ṣẹ̀ ọ̀dàlẹ̀ tó dalẹ̀ ìlú ẹ̀ṣẹ̀ rẹ̀ pípa ni that is ẹni tó pẹ̀rẹ̀ ní mùsùlùmí tó ṣe wípé ó lọ ń reveal information àwọn mùsùlùmí fún àwọn kèfèrí ìdájọ́ rẹ̀ òun náà ni pé kí olórí ìlú kan parọ́ ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n kankan ni Hatib ọmọ Abubakar ti ṣe òun náà ni ìpatisipéètì níbi ogun Badru ogun Badru yìí ó jẹ́ ogun tó ṣẹlẹ̀ ní ọdún kejì tí àwọn mùsùlùmí tó kúrò ní ìgboro Mẹ́kà tàwọn àti Madina ọ̀pọ̀lọpọ̀ wọn náà fi àwọn properties wọn lẹ̀ ní ìgboro Mẹ́kà lẹ́ni tó ń gbé ẹ̀sìn wọn sá tó pín fẹ́ ẹ̀sìn wọn ju àwọn nǹkan ọ̀rọ̀ wọn lọ ṣùgbọ́n ní ọdún kejì anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam òun náà gbọ́ wípé àwọn ará mẹ́kà tí wọ́n máa ń lọ rajà ní ìlú sham wọ́n á dá owó jọ fún àwọn èèyàn kan láti lídi ọjà rírà so abu sufyan radiyallahu anhu ó sì jẹ́ kéfèrè ń gbà ẹ̀ wọ́n ni wọ́n dá owó jọ fún láti lọ rajà rànkúmí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ó ń gbé nǹkan yìí wá anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam pé opportunity ni àwọn nǹkan táwa náà fi kalẹ̀ ní Mẹ́kà kí asántorí ẹ̀sìn wa táàrí mú àwa náà lè gba àwọn nǹkan tó ń kó bọ̀ wáyìí kó mọ jẹ́ tit for tat sanabuwa muhammad sallallahu alaihi wasallam àtàwọn kan nú àwọn sàábé wọ́n jáde láti lọ gba àwọn nǹkan ìlọ́wọ́ Abu Sufyan information ó dé tí gba Abu Sufyan òun náà sáré sẹ́ndì sí maka ipé nǹkan báyìí báyìí báyìí ni muhammad àtàwọn èèyàn rẹ̀ fẹ́ ṣe ẹ̀mọ́dé mi nìkan dáa sọ̀wọ́n ara mọ́kà náà wọ́n bẹ̀rẹ̀ sí jáde àtàwọn obìnrin wọn tó ṣe wípé Abu Sufyan eventually ó padà escape pẹ̀lú àwọn àwọn aramkomi àti àwọn ẹrù wọn ṣùgbọ́n wo pé àwọn ò ní padà tó ń jẹ́ kó ti escape àwọn ní láti tíṣe Muhammad sallallahu alaihi wa sallam ká tíṣe lesson kó mọ̀ mẹ́kì irú attempt bẹ́ẹ̀ mọ́ ń jọ́ mi ọlọ́run ọba subhanahu wa ta'ala fẹ́ fi àjẹ wọ́n ni so wọ́n padà pàdé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam lẹ́ni tó kọ́ àwọn ó bàjá láwọn ọmọ ogun rẹ̀ so abala àbábọ̀ wọ́n ja ogun yìí tí ó ṣẹlẹ̀ ní ààyè tí wọ́n pè ní badru ni wọ́n fi ń pè ní ogun badru nínú ogun yìí wọ́n pa àwọn bíi 70 nínú àwọn kèfèrí àwọn bí 20 or so tí wọ́n jù sínú àwọn kòtò kan so bákan náà àmàyẹ àwọn èèyàn ni wọ́n mú lẹ́rú tó ṣe pé wọ́n padà wọ́n fowó bẹ́ẹ̀lì wọn lọ́dọ̀ àwọn mùsùlùmí ni so àwọn mùsùlùmí padà rí ọ̀rọ̀ níbi eléyìí so àwọn tó wá jẹ ogun bádùrù yìí ní nọ́mbà wọn lé ní 300 gẹ́gẹ́ bá ṣe sọ so. àwọn ni ọlọ́mọba subhanahu wa ta'ala ni ó ń sọ ni ànábì ń sọ nípa pé bá subhanahu wa ta'ala o ma yudrika la'alla Allah طلع على أهل بدر فقال إملوا ما شئتم فقد غفرت لكم إلى عمر في حاتب له أو ما بيلوم الله سبحانه وتعالى ó ti ṣe àmójúkúrò fún àwọn ará bádúrò ọlọ́wọ́n bá ní ẹ̀yìnmọ̀lú ma ṣí tún kò sí ń tẹ́ lè ṣe ní ẹ̀ṣẹ̀ faqad ghafartu lakum mo ti ṣe àmójúkúrò fún yín àwọn àfáà ní kò sí ń tẹ́ lè ṣe lẹ́ṣẹ̀ mo ti ṣe àmójúkúrò fún yín ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wípé wọ́n à ní ṣe kèfèrí torí pé ìdájọ́ ni pé tó bá ṣe kèfèrí ẹniyàn ni yóò ra sínú nẹ́ni àbíká sọ yí pé ta bá ti ẹ̀rẹ́ ni tí ó lè tàdánù wọn dàtí tó padà sínú kèfèrí ọlọ́run ọba ti mọ̀ pé yóò tún padà sínú ìsìláàmù kókó ṣáà ni pé kò ní kún kèfèrí ṣùgbọ́n àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ téèyàn ṣe kò sí bí mọ́nìyàn ṣe lè ga tó yóò ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó ṣe pé ó kó sí kódà kó ṣe pé lára wọn sọ ráàyò àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó sọ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam nípa pé àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ òun ṣàmójúkúrò rẹ̀ fún ọlọ́wọ́n bá sọ fún ètè e wàtàkìsọ́rò wà lálàforíjì tó túmọ̀ sí pé kí àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan náà ń bẹ fún anábíwá muhammad sallallahu alayhi wa bákan náà Allah subhanahu wa ta'ala a ní inna fatahna laka fathan mubina àwọn ọlọ́wọ́n bá láṣẹ ìṣípayá fún ẹ that is a fún ẹ ní ìgbàláyè láti kọ́ńkà Makka ní ìṣípayá tó ṣe pé ó jẹ́ nǹkan tó clear dáadáa ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn sọ wípé nítorí kó Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala lè ṣe àforíjì fún rẹ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara láti lè ṣe àforíjì fún ẹ nǹkan tó ti ṣíwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ muhammad sallallahu alaihi wasallam wa ma ta'akhkhara àti tó ti ṣe òun náà ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan àwọn afáàmà béèrè ṣé àwọn ànábì ọlọ́run ọba ṣáàlì ráwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kó ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn àbí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni ní ìtò pẹ̀wọ̀n lọ́dọ̀ àwọn afá àlùsúnnàtì wal jamaa onípa àwọn ànábì ọlọ́run ọba náà lè kó sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n àti ká sọ pé nǹkan tí ó rinlẹ̀ òní pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti ṣe àforíjì ẹ̀ṣẹ̀ ànábùwà muhammad sallallahu alayhi wa sallam so liyaghfir laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara so nítorí kí ọlọ́run bá lè ṣe àforíjì fún ẹ èyí tó ṣe pé ó ti ṣíwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ àti èyí tó ṣe pé kí ni ó ti ṣe ṣùgbọ́n títí wa kò rí bẹ́ẹ̀ ntí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam máa ń sọ onígbà ẹni tó bá ṣe báyìí ẹni tó bá ṣe báyìí gúfẹ́ ọlá ó máa takọ̀dámá ní zambi in tó ti kọjá ọlọ́mọba subhanahu wa ta'ala yóò ṣe àforíjì rẹ̀ fún ìyẹn fún títí wá nìyẹn ṣùgbọ́n èyí tí ó ti ṣe ìyẹn ní kò ní sí fáwa anábùwà muhammad sallallahu alayhi wa sallam nìkan ní eléyìí wà fún so ló fi jẹ́ wípé anábùwà muhammad sallallahu alayhi wa sallam a ní man ramadana imanan wa ihtisaban غفر له ما تقدم من ذنبه من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ẹni tó bá fi lè gbàwẹ̀ Ramadan lẹ́ni tó ní ìmáni lẹ́ni tí ó fi ń wo ojú rẹ̀ ọlọ́mọba ọlọ́wọ́ bó ṣàforíjì fún àwọn tó ti ṣe síwájú lẹ́ṣẹ̀ ẹni tó bá fi lè yàn náfílà ní òru Ramadan ní ti ìmáni láti sẹ́ni tó gbọ́ ọlọ́mọba gbọ́ àtàwọn nǹkan tó ní ẹsẹ̀ sí láti gbàgbọ́ wàhtisaban lẹ́ni tí ó fi ń wo ojú orí ọlọ́run ọba kufra lahu ma taqaddama min zambi ọlọ́run ọba ó ṣe in tó ti kọjá ní àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò ṣàforíjì rẹ̀ fún eléyìí náà wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni torí pé ọlọ́run ọba ní intastanibu kaba'ira ma tunhawna anhu nukaffir ankum sayyi'atikum wa nudkhilukum mudkhalan karima ọlọ́run tẹ́ bá jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ta ní ẹ jìnà sí àwọn kéékèèké amọ̀mọ̀ ń parẹ́ bákan náà ọlọ́run bójú kẹ wọ ilé alápọ̀nlé tó ti ti wá nìyẹn ṣùgbọ́n anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam tọ́lọ́wọ́ bá sọ nípa tiẹ̀ ó ní pé kíni liyagfir laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala lè ṣe àforíjì fún ẹ ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر قال ما بالي شفرج فول محمد صلى الله عليه وسلم انتو تلو شوا جنوا ويشر اتيتو تيشي فإليه فوانا نبوى محمد صلى الله عليه وسلم سلوم جبه تباوى وآيا وعي pàtàkì jùlọ eré àbòmí tọ́lọ́wọ́n bá ti bá nábì wípé kò yẹ kó ṣe báyìí kò yẹ kó ṣe báyìí so a rí pé àwọn nǹkan míì tó jẹ́ nǹkan ńláńlá òun àwọn nǹkan wọ̀nyẹn ni so tó túmọ̀ sí pé ó súnmọ́ kára ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ àwọn ànábì ọlọ́wọ́n ọba ṣùgbọ́n ọlọ́wọ́n ọba yóò ṣàmójúkúrò rẹ̀ fún wọn yìí so bákan náà àwọn tí wọ́n jẹ́ ogun bádùrú yìí ìgbà tí ó tó pé kò ń kó ń sorí ẹ̀ kalẹ̀ torí pé ìwà tó wù yẹn ìwà tí ó yẹ ká máa bá lọ́wọ́ mùsùlùmí ni ìwà yẹn kò yẹ ká máa bá lọ́wọ́ mùsùlùmí ṣùgbọ́n àníyàn tó torí ẹ̀ ṣe tí wọ́n bá gbọ́ àníyàn yẹn ìyá kò ń ṣe wípé ó ṣe ń torí kó ní ìkórira fún ẹ̀sìn Islam àbí torí kó ṣe kúfúrú unlike ẹni tó jẹ́ mùnàfìkì mùnàfìkì ò ní bìlíìfù nínú Islam tó bá ṣe pé mùnàfìkì pọ́nbélé kò ní bìlíìmù ní islam ó ń bẹ láàrin àwọn mùsùlùmí láti lè máa gbé information nípa àwọn mùsùlùmí lọ báwọn kèfèrí ni kò bìlíìmù ní ẹ̀sìn islam ni so ló jẹ́ pé ẹni tó ń jẹ́ mùsùlùmí tó tún wọ́n ń wà mùnáfìkì àwọn àti ẹ̀ka máa bá lọ mùsùlùmí bí irọ́ pípa bákan náà ní kéèyàn máa ládéhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyẹn ni kò sọ́ di munafiki torí pé ó sì ní bìlíìmù ní islam ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ yóò ṣe kí ni ìmọ̀ parọ́ lànàbíwá muhammad sallallahu alaihi wasallam sọ pé ayatul munafiki àmì tá a máa fi mọ munafiki salat mẹ́ta ìdá haddasa kada tó bá ń bá yín sọ̀rọ̀ ni yóò mọ̀ parọ́ fún yín ìwà yẹn munafiki pọ́nbélé tí ó kìí ṣe mùsùlùmí tí ó níbílí mùsùlámù ló ní ìwà arọ́ pípa torí lára irọ́ rẹ̀ gangan ni kó sọ fún yín pé mùsùlùmí òun ṣùgbọ́n kò ń ṣe mùsùlùmí táwọn rẹ̀ ló ṣe pé òun jẹ́ mùsùlùmí tóun náà a máa ń parọ́ fún èèyàn ní ó mú nínú àwọn traits àwọn mùnáfìkì ni kò gbé kúrò mùsùlùmí ṣùgbọ́n ìwà burúkú ni bákan náà wa idha wa'ada akhlafa tó bá promise yẹn yóò jàǹbá àti ìsì ó sọ pé wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí ṣùgbọ́n tó ń bẹ́lẹ̀ ní rẹ̀ òun ni pé kò ní nǹkan yẹn ṣe ṣùgbọ́n yóò promise pé kí ni òun á ṣe munafiki pọ́nbélé yóò máa promise pé òun ó ṣe nǹkan ìsìláàmù ṣùgbọ́n kò ní ìsìláàmù yẹn ṣe so òun kèfèrí lòun ṣùgbọ́n ní tó ṣe pé òun ò kì í ṣe munafiki mùsùlùmí sí ìsìláàmù rẹ̀ ó dúró níbi ìrìnnú náà nábì Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n attribute àbí tírètì ká máa promise pa máa ṣe nǹkan báyìí fún yàn máa ṣe nǹkan báyìí ṣùgbọ́n ní lẹ́mìí pé wo ò ní ṣe yàtọ̀ sí nǹkan tó ní ṣe pẹ̀lú ìsìláàmù gangan lápèjúwe kí wọ́n promise ókè máa wá sọ́dọ̀ rẹ̀ bọ̀ ó ní lẹ́yìn fóun ò ní wá sọ fún pé kí ni ò ní wá ó jẹ́ tàjú pé kí ni kó sọ fún wípé wàá wá but ó mọ̀ lẹ́mìí ẹ̀ pé ò ní wá so eléyìí ni wọ́n ń pè ní kíní al-ikhlaq ìmọ̀ àjàmbá àdéhùn unlike ẹni tó ṣe wípé ó promise fún wo wà ó bẹ̀ ní lẹ́bi fún wo wà ìdíwọ́ kan ò wá jẹ́ kó lè mẹ́kẹ̀ à ní sọ pé nìyẹn jàmbá àdéhùn yìí so bẹ́ẹ̀ lẹ́ni yẹn kò ń ṣe ẹlẹ́ṣẹ̀ bákan náà wa idha tumina khana tí wọ́n bá gbé àmánà sí lọ́wọ́ yóò jàmbá rẹ̀ èèyàn tọ́jú nǹkan sí lọ́wọ́ lápòjú enísí yóò lò láìgbàyọ̀ǹdẹ́ nìyẹn eléyìí khiyana ni bákan náà èèyàn tọ́jú nǹkan sí lọ́wọ́ ó dẹ̀ dìmá ìpẹ́ nìyẹn tọ́jú nǹkan sóhun lọ́wọ́ ni khiyana ni eléyìí tabara ẹni tó jẹ́ mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó gbọ́ náà sọ láàfin gbọ́ tó ń ṣerú nǹkan báyìí ìwà tó ń bẹ lára mùnáfìkì pọ́nbélé òníwà yẹn tí ó yẹ ká bá lọ́rọ̀ ẹni tó ń pè ní mùsùlùmí ṣùgbọ́n tá a bá bá lọ́wọ́ rẹ̀ kò yọ kúrò nínú ìsìláàmù unlike ẹni tó ń jẹ́ mùnáfìkì àwọn ìwà pálapàla láàmà bá lọ́wọ́ rẹ̀ irọ́ pípa ìmà jàǹbá àdéhùn ìmà promise àwọn èèyàn ká má fòfilẹ̀ ká gbé nǹkan tọ́jú nǹkan pamọ́ síyàn lọ́wọ́ kéèyàn dínà yẹ ká tọ́jú nǹkan pamọ́ síyàn lọ́wọ́ kéèyàn lò ó láì gbàyànda ẹnìyẹn mùnáfìkì ló ní gbogbo àwọn ìwà yẹn torí pé ìtumọ̀ nifak wọ́n yọ látara nàfikọ́ òun náà ni ìwò òkété tó ṣe pé tó bá gbẹ́wò kan síbí yóò tún gbẹ́mí síbòmí ẹ̀rọ pẹ̀lẹ̀ rí mú mìíràn ní ibi kejì ẹni ó gbà jáde tí ó gbà sálọ bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ mùnáfìkì pọ̀nbẹ̀lẹ̀ ó fi islam síwájú ṣùgbọ́n kò ní bìlíìbù mú yẹn kèfèrí lòun gẹ́gẹ́ fún rẹ̀ ṣùgbọ́n yóò wà pẹ̀lú àwọn mùsùlùmí sọ̀hárì pé kí ni ojú méjì ni bẹ́ẹ̀ ni àwọn ìwà pálapàla tá a sọ̀kalẹ̀ yìí ni a máa ba lọ́wọ́ rẹ̀ náà irọ́ pípa ìmọ̀ jàǹbá àdéhùn ìtọ́jú nǹkan sí lọ́wọ́ kó lò láìgbàyọ̀ǹda yín àbí kó tiẹ̀ jàǹbá nǹkan yẹn kó dínà ìpé kí ni ẹ̀fọ́ ní nǹkan so hátìbọ̀mọ̀ àbúbá ìtara òun ní ìsìláàmù ṣe rìnlẹ̀ nínú ọkàn rẹ̀ ṣùgbọ́n rírì tó fi ṣe ń tó ṣe yẹn òun ní láti lè fi géènì sympathy lọ́dọ̀ àwọn kèfèrí Mẹ́kà so that wọ́n á wò bí ẹni pé wò kì í ṣara àwọn mùsùlùmí ṣùgbọ́n òun mọ̀ àwọn mùsùlùmí lòun òun kàn dọ́gbọ́n tó ṣe so nǹkan ẹ̀fẹ́ jọ bí ní fák níta tí wọ́n bá ń wo onímọ̀rù fi ṣèdájọ́ lé lórí pé ìrìn ànábi jẹ́ ń sọ orí mùnáfíkì ìkalẹ̀ sọ̀nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam sọ wípé tó ṣe kò dìsáàbù kan pa ṣùgbọ́n tánàbí fi ṣìpẹ́ rẹ̀ òun ni pé ẹni yìí jagun bádúrú ẹni tó bá rẹ̀ jẹ ogun bádúrú ní ipò ńlá ló wà wájú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala so eléyìí a máa kà á kún lára àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí èèyàn máa ṣe kọ́pù the fact pé kí ni ó fi rinlẹ̀ ìpè mọ́ni òun sì dúró ànábìrẹ́ gbà pé mọ́ni rẹ̀ náà ó dúró ṣùgbọ́n ṣe mistake so ibẹ̀ àárín gbọ́yé ń bẹ̀ náà pé kò sí bá ṣe máa máa bẹ́ a kò sínú ẹ̀ṣẹ̀ kan sí kejì náà ẹni tó bá wá kó sínú ẹ̀ṣẹ̀ tó rẹ̀ jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí gidi ebi tó ti kó sínú ẹ̀ṣẹ̀ yìí àwọn ẹ̀ṣẹ̀ yẹn tó bá wà ráǹtì kan fìyà jẹ ìyẹn ò ní kan má fìyà jẹ olóògbé pé èèyàn lè jẹ́ mùsùlùmí gidi ń sìn kó ṣe zìnà ní abẹ́ òfin islamu nínú ìlú islamu tó ẹgbẹ́ ni tí ò tí lọ́kọ rí àbí kò tí fẹ́ orí ni ìfà àkójọ mùsùlùmí ò ní kan mọ́ ṣe ní ẹgbá tó wà jẹ́ pẹ́ni tó ti lọ́kọ rí àbó ń bẹ ń lé ọkọ àbẹ́ni tó ti níyàwó rí lọ́nà aláàlí àbí ìyàwó ń bẹ lábẹ́ rẹ̀ ò ní kan mọ́ sọ olókópa ìsọ olókópa yẹn ní tá má sọ olókópa má ṣe lẹ́gbàá kò ní kó mọ́ wà lùtẹ́nà torí pé kí ni mùsùlùmí ni in tí wọ́n ṣe fún yẹn wọ́n dá ṣẹ̀ríà fún ní ìbámu pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó ṣe ni ṣùn ló jẹ́ pé ńgbà tí wọ́n sọ kanú àwọn mùsùlùmí tó ṣe zìnà tán sọ lókò pa sanabuwa muhammad sallallahu alaihi wasallam a òun sọ orílẹ̀-èdè táàbà taubatan lautaba asaibu maxim na gúfèrè ó ti túbá pẹ̀lú kó wá rìpọ́tù ààrẹ kò sí ẹ̀kan tó fọ́ọ̀sẹ̀ wa olúwa rìpọ́tù ààrẹ pé ìṣe zìnà èyí tá a fi sọ́lọ́pọ̀ pa yìí ni laqad taba tawbatan law taba sahibu maxin la ghufira la tẹ́ni tó ń fipá gbowó lọ́wọ́ àwọn èèyàn lójú ọ̀nà tó bá fi lè túbà arú túbà yẹn ní ọlọ́wọ́n bó ṣàforíjì fún ó rẹ̀ sọ nípa ẹni kejì náà tó dóbìnrin tó ń ṣe zìnà ó ní laqad taba tawbatan law qusimat bayna sab'ina min ahli al-madinati la wasa'atuhum ọmọbìnrin tó wá rìpọ́tù ara ẹ̀ kó ń ṣe zìnà yìí kan dá ṣeré àzìnà fún ìwà rìpọ́tù ara yẹn ni ìtúbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá yẹn títúbá yẹn ni tí ọlọ́wọ́n bá pín láàrin àwọn èèyàn 70 nínú gbòòrò Madina yìí ó tó wọn wájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala so tó túmọ̀ sí pé mùsùlùmí tó kó sínú ẹ̀ṣẹ̀ kan wọ́n ó ṣe ìjẹníyà tó bá ṣe pé ìjẹníyà ń bẹ lórí ẹ̀ṣẹ̀ yẹn wọ́n ṣe fún ìyẹ́ òyọ́kúrò mùsùlùmí ìyẹn ò yọ kúrò nínú islam ni fẹ́ntó dẹ̀ jẹ́ ẹni rẹ̀ tó ṣe nǹkankan tó kù díẹ̀ káàtó ìyẹn ò ní kọ́mọ́ bá wí kásọ̀gbó torí kó jẹ́ ẹni rẹ̀ àyàfi irú kéèsì tí anábíwa muhammad sallallahu alaihi wasallam tó mú wa umaru náà mọ̀ pé hatim na bibalta umar kó jogun bá dúró ṣùgbọ́n torí kó rí pé nǹkan tó ṣe yẹn ni ìwà munafike ni lófin ní dáàni adrib unqa abal munafiki eré ànábì ẹjẹ́ ń sọ orí munafiki ìkalẹ̀ ṣùgbọ́n ànábì sọ láti mú kó mọ̀ wípé àwọn tán ja ogun bádùrù ọlọ́wọ́ ọba ó ti ṣàpọ́nlé wọn so gẹ́gẹ́ bí n tá sọ òní pé ọlọ́wọ́ bá mọ̀ pé in tí ó kángun ìgbésí ayé wọn tó bá wù kan kó sínú ẹ̀ṣẹ̀ òun náà làjẹ́ńdà òun náà ni pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti ṣe àmójúkúrò fún wọn so alimam abu dawud alayhi rahmatullah wọ́n mú eléyìí wá láti jẹ́ ká mọ̀ wípé àwọn sahabar duwanullah alayhim pàtàkì jùlọ irú kéèsì àwọn àtàn jagun bádùn yìí wọ́n ń ṣe ní táàmà bẹnu àtẹ́lù táàmà sọ̀sọ̀kúsọ ń pa wọn tó ṣe páwọn kùdẹ̀kùdẹ̀ wọn taari òun làwọn àjókòtì torí pé kí ni ọlọ́mọba subhanahu wa ta'ala ó ti ṣe àmójúkúrò fún wọn ní ọ̀sẹ̀ tó kọjá asọ̀rọ̀ ń pa àwọn tí anábì sallallahu alaihi wasallam bá ṣe bẹ́à ní abẹ́ èdè Ridwan tí wọ́n pè ní bẹ́à tó Ridwan àwọn ẹni wọ̀nyí a ní òǹkà wọn nǹkan bí 1400 ni wọ́n فالله سبحانه وتعالى قد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فالله بالهم تيون سنة مؤمنين nígbàtí wọ́n ń bẹ ṣe allegiance ní abẹ́ igi sọ́rọ̀ ni wọ̀nyí sí ayé Al-Qur'an ló ń sọ̀rọ̀ ń pa wọn ní tó clear yìí àhàbífà náà bọ́ Muhammad sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ ń pa wọn ní tó clear kéèyàn kan wá pé ẹni mùsùlùmí ń sin kólóhùn fẹ́ máa bẹnu àtẹ́lù wọn kí ló dé kó ní Khatibu Abi Balta ṣègbóṣe báyìí tí ọlọ́wọ́ bá sọ ń pa rẹ̀ so wọ́n ń ṣe ẹni tá bẹnu àtẹ́lù à ń jòkó ti àwọn kùdẹ̀kùdẹ̀ wọn so ló jẹ́ pé àwọn míì tí wọ́n ń sọ̀sọ̀kúsọ nípa àwọn sàábé àwọn gángan fúnra wọn ni wọ́n gbádùn àwọn gángan fúnra wọn ni wọ́n ní problem àwọn sàábé anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam a ẹni àforíjì òun ni wọ́n lápapọ̀ so eléyìí lára tí a gbọ́dọ̀ ní ní abdiyọ́kan ni abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó ṣàánú ẹni كفية wa لسيو جونر وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك لهم وبحمدك أشرا لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته نعم. وانتقل náà ni position ẹ̀sìn lórí pé ẹni tí ó ń ṣe mùsùlùmí ṣàdúrà fún mùsùlùmí kó wá ṣe àmì kò sí nǹkan tó burú mẹ́ in tó sọ nǹkan tó dá ni so in tamale sọ nípa wa tó wáyé pé nǹkan tó dá ni ọlọ́wọ́n subhanahu wa ta'ala yóò gba ìntàbá sọ nípa wa ṣùgbọ́n tàbá sọ ń pa wa tó jẹ́ nǹkan tí ó dá bí a ṣe pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí kò ní bá wa àbí tó bá ṣe pé nǹkan ta dìsáàbù ló kù sọni tó jẹ́ kèfèrí sí tí mùsùlùmí ṣe àbòsí fún ó wá ṣépè fún ó ṣépè fún mùsùlùmí yẹn èpè yẹn ó ràn mùsùlùmí yẹn sọ anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó ní da'watul mazlum mustajaba wa in kafira ẹni tá a ṣe àbòsí fún èpè tó bá ṣẹ́ fún yẹn yóò mú yẹn o kódà kẹ́ni yẹn jẹ́ kéfìrí so lè túmọ̀ sí pé tó bá ṣe pé nǹkan tó ṣe fún yàn náà ní àdúrà ni kí yàn dẹ́ dìsáàbù àdúrà yẹn yóò bá yàn náà so tí yóò bá dìsáàbù ẹ̀ òun ni kò ní bá yàn ní so eléyìí ló fà tó fi jẹ́ wípé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó sọ tó sọ yìí náà èèyàn lè máa wo pé bóyá ọlọ́run ọba òun gbàdúrà ẹni tó jẹ́ kéfèrè àwọn àfáà mi sọ bẹ́ẹ̀ pé ẹni tó jẹ́ kéfèrè ni àdúrà tó bá ṣe ipe ọlọ́run ọba òun gbà ṣùgbọ́n irú nǹkan tánà sọ̀lá àsálàm tó sọ yìí ó jẹ́ kó wà wé bí a pé ọlọ́run máa ń gba àdúrà rẹ̀ bóyá positive àdúrà àbí negative wọ́n ní àwọn náà sọ pé Ọlọ́run bò kí ń gbà wọ́n ní kò ṣe pé Ọlọ́run bá gbàdúrà rẹ̀ tó bá sọ nǹkan ìgé ìsìyàn lápẹjú ìsìyàn bó sọ nǹkan ìfẹ́wé èèyàn tawárí pé tó sọ ọ̀yẹn ṣẹ wọ́n ní Ọlọ́run bá subhanahu wa ta'ala ó lọ lára pẹ̀lú nǹkan yẹn so that a mọ̀ múrara nínú in tó ń ṣe yẹn mo rò pé clear kò ń ṣe pé Ọlọ́run bá rẹ̀ kọ́ ṣùgbọ́n nǹkan tí ó jẹ́ kí ó máa mú rárá nù kúfùrù yẹn tí ó fi máa wo pé nǹkan tó ń ṣe ìlànà ló ń wà lọ́lọ́wọ́ bá ṣe fún yẹn so tí ó ní jẹ́ kó lè sọ pé nítorí náà wà lórí ẹ̀ ṣe nǹkan tó dáa so orí orí ẹ̀tẹ́ bí yóò bá ṣe máa pé bí ó ṣe máa pé so àdúà tó ṣe àdúà yẹn nǹkan yẹn ṣe nítorí pọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ẹni so bí ẹni tó ń ṣe ìwà tí ó dá ní bí ó ń jalè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá ń kọ́lé òun ra mọ́tò ń ṣe gbogbo ẹ̀ àfáwọn ṣe wá àti fún pàwọn nǹkan yóò dá ó ní kò dàbò ibẹ̀ mo ti kọ́ gbogbo lé tí mo kọ́ ibẹ̀ mo ti ra mọ́tò tí mo ra ibẹ̀ mo ti ṣe léyìí àwọn afóòsọ̀ fún pé léyìí tó ló gbéṣe yóò orí ẹ̀dẹ́ ni ó kí ààrẹ lè bá pọ̀ níwájú ọlọ́wọ́ kò túmọ̀ sí pọ́lọ́wọ́ bá yọnu sí ẹ pẹ̀lú nǹkan tó ń ṣe tọ́lọ́wọ́ bó yọnú sí mi tí mo gbé gbogbo àwọn kan báyìí ṣe ọ̀nà tó fi gbàgbé iṣẹ́ ó mátà kò ń ṣe pé kí ni kò ń ṣe pé nǹkan tó ń ṣe yẹn in tó correct ni ṣùgbọ́n wallahu alam ká lò ó bó ṣe wà nínú text àdúrà rẹ̀ gbà náà ni ó ti ní sùúrù kò bá wà jẹ́ pé kí ni ọlọ́wọ́n bá fi dẹ́ ni ṣùgbọ́n àdúrà tó ṣe yẹ ó gbà so anabuwa muhammad sallallahu alaihi wasallam da'awatul mazlum mustajaba àdúrà tẹni tá a ṣe àbòsí fún tó bá ṣe àti ìsèpè tó bá ṣe tó bá ṣe mustajaba ìtọ́lọ́wọ́ bó gbà ní wà ń ká ní káfíra kódà kí ó jẹ́ kéfìrí ọláwà àlà tí a bá náà mẹ́ni tó ìgbà rẹ̀ lọ́wọ́ pé ó ń tọ́ àbò ń ṣe ìgbọ̀nsẹ̀ àwọn sálámà sì kò ní dáhùn so torí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ní kàríkì wọn azkurallah illa ala tahara mo kórìíra àti máa dárúkọ ọlọ́wọ́n bá àyàfi ńgbà tí n bá ń bẹ ní state of purity so tó bá ń bẹ lórí act yẹn gangan lọ́wọ́ gbọ́dọ̀ dáhùn tó bá ti parí act yẹn bọ̀kù lálùwàlá ṣó lè dáhùn ó lè dáhùn ṣùgbọ́n Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìṣesí rẹ̀ ni pé kò ń fẹ́ dáhùn ní irú situation báyìí náà sọ̀nà bí wọ́n pé ń gbà téèyàn kan sálámà sí ó lọ ṣe tẹ́yà mú un before kó tó ṣe kí kó tó dáhùn sálámà rẹ̀ fún eléyìí ti pípé nìyẹn ṣùgbọ́n téèyàn bá dáhùn nígbà tí ó mọ̀ bí ó ní jẹ̀nàbà lára àbí kò lálùwàlá kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n tó dáa jù ní kó mọ́ dáhùn ní situation bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe wípé ó ń ṣe act lọ́wọ́ ń ṣe mọ̀sẹ̀ lọ́wọ́ àbó ń tọ̀ lọ́wọ́ so àti sálámọ̀ sí irú èèyàn bẹ́ẹ̀ ni wallahu a'lam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله